aremu wá pinnu pé a kò dẹ̀ fàyè gba àwọn rẹ̀ kàn mọ́ lẹ́bùlé yìí. ẹ rẹ o tùrùtùrẹ ìmọ̀ rẹ o tùrùtùrẹ káàpá ti máa sọ̀rọ̀ yìí sí o tójú súwà o ìmọ̀ rẹ o tùrùtùrẹ ẹ̀mọ̀ rẹ o sùrùtùrẹ kápá tí máa sọ̀rọ̀ yìí sí o tójú súwà o. ìlú wa kò fararọ akẹ́sàwọn àgbààgbà ìlú apẹ́ká àpàtì máa ṣọ̀rọ̀ yín sí ìṣọ̀dágùn lápẹ́ láwọ̀ ọ̀dọ́ agbègbèsẹ̀ ká má lọ ibẹ̀ àkọ́kọ́ ìjà sí ń bà nílẹ̀ rú níbẹ̀ ó lágbára gidi gan ni o. iwájú kò ṣe lẹ́yìn kò ṣe padà sí àbíká àpàtì máa ṣọ̀rọ̀ yìí kẹ̀ èèmọ̀ rẹ o. Hey, hey turutu hehe ẹ mọ̀rẹ́ o turutu rehe káàpá ti máa ṣọ̀rọ̀ yìí sí òhò tójú súwa o ìmọ̀rẹ́ o turutu rehe ìmọ̀rẹ́ o turutu rehe káàpá ti máa ṣọ̀rọ̀ yìí sí òhò tójú súwa o. ní pé ìmọ̀rẹ́ o turutu re bí sáàpá máa gbà o ó tójú sùn nìyàn bí sáà máa já sí o ó tójú sùn nìyàn lè sáàpá máa lọ bá o ó tójú sùn nìyàn ìmọ̀jẹ̀rẹ̀ lèyí o tùrùtù dékẹ́ iwájú kò ṣe lọ ẹ̀yìn kò ṣe padà á ní ẹ̀ mọ̀rẹ́ o tùrùtù rè é bísí àgbà máa yìí sí òhò tójú súwà o. tó lè má bá báyìí lọ kéde ọ̀ràn mẹ́ta kò gbọ́dọ̀ tòṣì tiwa ìtìlẹ́ ní mẹ́ta. ṣé máa fẹ́ búlé yìí lẹ̀ àfi kí n wọ̀nà àbáyọ òkú òru rẹ máa fi ṣe títí ọ̀run máa fẹ́ bílé yìí lẹ̀. ẹbí sápá máa gbà ó èpà lè sí ìyípa máa gbà wá ó. kéde kẹ́bílẹ̀ yìí fi kọ̀ láti fààyè gba ìrere kéde. Eh? dédé rìn lórí yọ ikó ìfàyè gba ìnire lẹ́bílé yìí mo bá wí lórúkọ Jésù. àmín àmín àmín àmín àmín. dédé agbára ìkó fàyè gba ìnire lẹ́bílé yìí ó yà lórúkọ Jésù mo bá wọn wí mo bá wọn wí lórúkọ Jésù. ẹ̀yin oníyìrere kéde ìyẹjọ ìyàlẹ ti lápá bí àwọn àgbà ti pẹ́ ẹ kò fẹ́ kófìrí yín mọ́ lílẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣe torí ìgbàlẹ̀ ìdílé yín ra ṣe dúró òkú. ìgbàlẹ̀ ìdílé rẹ̀. ṣé dáa wa dédé rìgbòrìyàn yìí ń ṣẹlẹ̀ lẹ́bùlé yìí ó rè jẹ́ ká dúró níbí. ìgbà yẹn wá dúró ní nǹkan iṣẹ́ ẹ̀ lè ṣe ká ẹ̀ lè ṣe ká ẹ̀ lè ṣe. ìgbèkùn ẹ̀ṣẹ̀ òun rè olórí dédé ìgbèkùn líyìí ènìyàn bá ti bọ́ lọ́wọ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀ ó ti bọ́ lọ́wọ́ dédé ìgbèkùn rẹ yẹn o. Hmm. ara mo rẹ̀ wọ̀ lè ṣe ẹlẹ́ṣẹ̀ o èmi rẹ̀ ẹlẹ́ṣẹ̀ àti dédé ará abúlé ń rẹ̀ ẹlẹ́ṣẹ̀. <laughs> dédé ènìyàn rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ènìyàn kì í ṣe lẹ́ṣẹ̀ nípa ẹ̀ṣẹ̀ yóò dá ṣùgbọ́n ènìyàn jẹ́ lẹ́ṣẹ̀ nítorí pé a bí ilé ènìyàn àbí kí ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún kó wí. yìí hmm. dédé yanre ti ṣe ìwọ́n ti kùnà ògo ọlọ́run torí èyí ló ṣe nílò ibi ẹlẹ́rìí kejì àtúnbírè ń jẹ́ bà nínú Jésù nìkan ṣoṣo. àtúnbí. Ah, ah. ẹ̀wọ́n ni wọ́n làkẹ́. àlàkẹ́ kèsì. olùrọ̀ jẹ́ ẹ̀yà gbẹ̀mí ní kú. olùrọ̀ jẹ́ olùrọ̀ àti lákùrọ̀ jẹ́. bí ẹ̀yà bàbá jọ̀bọ̀ yìí tí bá a gbọ́ ẹ̀ lórí náà. akọ́jí. kìsì ẹgbẹ́ mi kípadé. ó mà wáyé lókè. adarí. akọ́jí akọ́jí kéde akọ́jí àdé ọba ìgbéyàwó rẹ̀ máa tọrọ kẹ́ akọ́jí akọ́jí akọ́jí wá ṣègbéyàwó lọ́rùn wa. ó lè jẹ́ ìdílù yìí.

ogun tí bàbá rẹ mi jẹ lókè odò ọ̀rọ̀ yẹ. báwa jí jí báwa jí báwa jí báwa jí akọ̀jì akọ̀jì akọ̀jì akọ̀jì ale akọ̀lajú rẹ lajú lajú ọ̀sà akọ̀jì akọ̀jì bẹ yí akọ̀jì wa akọ̀jì yàrá ìwà yìí. nukimọ lẹrù nukimọ lẹrù. sọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ.

ẹ gbọ́dọ̀ sílé ọ̀sán ìbí. ọjọ́ ẹ̀rọ gbọ́dọ̀ jọ ọ̀sán ìbí. ìṣẹ̀lẹ̀ kò bá ṣẹ̀ kó léwu nínú ìjàmbá ajá sì gba yín kò sì ní fabúlé yìí lẹ o torí n kò lè má bàbá yìí lọ. mo yọ wẹrẹ ibi mo gbé báyọ̀ náà rè ó wá wòran o ọ ń pé mo yọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo yọ wẹrẹ mo yọ wẹ́rẹ́ o mo yọ wẹrẹ. ibi mo gbé báyọ̀ náà rè ó wá wòran o.

lè sí ìṣípamọ́ àgbà wa o. àkópàdé o. ọjà tó kéde wa o. àṣẹ. ẹ̀gbọ́n náà olórí ọ̀dọ́ ibà ṣe máa kọ́ gbéra bíi tatọ̀ léèrè. àná alánà ẹni méjì lè jìlè kú ní rọ̀gbàrọ̀gbà ẹni méjì la gbé lọ́dọ̀ ẹ̀yìn. ọ̀sán ìbí. ọ̀sán ìbí. àṣẹ. bákúbárà ránṣẹ́ wà ní báyìí o ẹni ìjà kò dé báre ń pe ayọ̀ lọ́kùnrin. àbí kí ẹ̀kẹ́ mọ̀ wí. àmì ni kókó ẹ̀yin ọ̀dọ́ ọ̀rọ̀ ìlú ìsúnmi o. ó tẹ̀mí náà. ìdúró wa yìí ìdúró wa yìí ó ṣàn. omi ti dà. ẹ wò ó sèmi náà ẹnìkan kì í sóhun ó sèmi náà. òun bá a. ká máa ṣe sọ̀rọ̀ olóyè o rògbòdìyàn lọ́tún àjálù lọ́sì ẹbí ah, lè máa ń fọ́rẹ̀ẹ́ hmm. ah, ó dáa kọ́nà àbáyọ. òye ni o. ṣé bẹ́ẹ̀ rí ominú yìí ń kan mí ó rí i pé ọ̀wọ́n àgbà ìwà ilẹ̀ yìí ọ̀tẹ̀ ìbá wa dá sí ń wà lẹ́yìn wa. <laughs> iṣẹ́ ọkọ̀ oṣù já wa. ẹ jẹ́ wà tó tọ̀rẹ́ mi àkọ́jí ìyàwó ti ṣe ìgbéyàwó. tó yẹn náà tó lọ sí àgbẹ̀ ọ̀rẹ́ ẹlú yìí ṣẹlẹ̀ yìí ti pọ̀ ju ọ̀nà àbáyọ rẹ̀ ká má wá báyìí. kọ́nà àbáyọ kọ́nà àbáyọ. ṣé ẹ bẹ́ẹ̀ rí omi inú yìí ń pọn èmi ìkara mi ó rẹ pé dédé ọ̀hún àgbà ìwà ilẹ̀ ẹ̀yọ ẹ̀lẹ́kìn bèbè lọ́wọ́ yín àwọn ìsìbí wa o. àwọn náà wà àwọn náà wà. ní ipa máa sin wọn o. àwọn náà wà. ọkọ̀ tẹ̀ ṣeun rẹ̀ kàn. sẹ́yìn kò sígbà yìí bá kókó ni kù. báwa ẹ̀jẹ̀ ká bomi sí i káàrò pọ̀ ìhun bá dà ẹ̀jẹ̀ kọ́ dà. èmi ìbà kúkú pé kàkàkà jókòó líbí kí ìyà máa jẹ wá ẹ ṣe jẹ́ ká kúkú táwọn àgbà lọ ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà ra máa mú tó wá sí ẹgbẹ́ mọ́ orú rẹ̀ pé olóòdò orí ẹ̀kọ́ pé rárá ọmọ àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wá bọ́ọ̀mọdé bá gẹ́gẹ́ rí gbó àwọn àgbà àwọn rẹ̀ mọ bọ́ máa wọ́ sí àwọn àgbà ilé yìí ọmọ wọn ẹ̀kọ́. kúkú rẹ pọ̀ ju kíkà ní sùgbọ́n. kì í ṣe bá. ẹdùró ẹdùró ẹdùró ẹni sùúrù. ada ayẹ. ẹni sùúrù. ara ẹ lọ́rùn. ẹni sùúrù ẹni sùúrù. àpèká àbí kò ń jẹ ẹni mọ ẹ̀jẹ̀ ká máa ní sùúrù. ẹ ń ṣẹlẹ̀ rẹ pé èsì wọn a máa ṣe èsì wọn àwọn ọ̀dọ́ náà máa ṣe àfi káta àwọn àgbà yìí lọ kádòdò wọn ẹ̀yìn òwúrọ̀ ọ̀rọ̀ yà wà rò pé bóyá a máa fúnra ra wa bóyá bàbá rẹ̀ dọ̀dọ̀ wọn bóyá aláàlàyé kan ṣe fún wa ẹ ká ẹ ká sọ̀rọ̀ wá. ẹ ní sọlí bẹ ẹ ní sọlí bẹ ẹ ní sọlí bẹ wá ṣe ẹ gbà ní. ẹ ẹ ṣe sùúrù fúnra ẹ. n ah. mo rò rẹ pé ká lọ sọ́dọ̀ àwọn àgbà ẹ̀ bóyá ká bá dòdò wọn àgbà kábí wọn lè rìn ń gbádẹ ìyá máa ṣe tàbí gbèsè yọba ti gbé lórí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ nílùú wa yìí kọ́ jẹ́ ká mọ̀. àbí báyìí sí. ọ̀rọ̀ ló bá wà. ó dáa wọn a máa ṣẹlẹ̀ pé gbogbo a kò lè lọ a kò lè lọ níṣẹ́ a máa mú àwa ṣàkóṣàkó nínú ọ̀dọ́ yìí lọ́ra máa lọ ní gbogbo wa bá lọ bá ṣe máa ládàrú rẹ̀ rè é ẹ̀yin ẹ̀ dá ẹ̀yin ẹ̀ lóde wa bí àbá lọ káàbọ̀ àwa jàbọ̀ yín. ẹ lọ káàbọ̀ àjọpọ̀ yín. ẹ máa tẹ̀lé wa àwọn ọkùnrin nìkan ẹ lọ obìnrin kan máa tẹ̀lé wa àpẹ̀ká ìbò jẹ́. ṣé kí n bá dé ọ̀dọ̀ àwọn àgbà ṣé kí n sọ ojú abẹ́lé kan ẹ̀yin obìnrin ṣe wá gà báyìí lórí ọ̀dọ̀ mi. Ah, ah ó dá ń ṣẹlẹ̀ rẹ pé àwa rè máa sọ̀rọ̀ èmi rè máa bá wọn sọ̀rọ̀ o gbọ́ má dá sí sàmáwó wa o ti gbọ́ ẹ̀yin ọ̀dọ́ ikú ní abádé òun abábábọ̀ látọ̀dọ̀ wọn àmọ́ ajábọ̀ yín ó dùn mọ́ gbogbo alínú ẹ̀dùnmọ́ lè wà ìwọ sàmáwó wa. ọlọ́run àjẹ́ kékeré ọlọ́run àjẹ́ káwọn àgbà ibi sọ wa ló wà lóyún gbèsè ìṣèpamọ́ àgbà wá o èmi sàpamọ́ àgbà o èpà. ilé mọ́ ẹ tá a máa wo ẹnu rẹ̀ kó oúnjẹ lẹ́nu. bóyá <laughs> gbàgbà ìyàwó rẹ̀ bá tẹ̀ bàtàn báyọ̀ lọ́wọ́. bí mo wí ẹ mẹ́jọ yìí mo fún lánàá oníkìngbàdé mẹ́jọ yẹn. ní kó fi tanà lẹ fi tanà lẹ. a ṣe bẹ̀rẹ̀ lé ní. lélẹ̀ mi fún ẹ̀rígẹ́ta. gbàgbé yẹn o má sọ yẹn bí. òpè apá kan á má sá lọ. má tún mi láṣìírí o ọ̀tàrí máa pè ní Bàbá ẹ̀rí wa. lóòótọ́. Ó sí, ó dẹ̀ le àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ilé pápá kò dùn àbí bá sí. àpẹkẹ́ mo ṣe pé ká má mọ ẹ wá bèrè o ẹ bá mi ẹ pẹ̀lẹ́ ṣé ẹ rí àwa ọ̀dọ́ abúlé yìí a ṣe ìpàdé ìpàdé náírà tí ń bọ̀ yìí o. àwa ni ẹ ṣé kò sí. èsì wọn kan wọn bá rẹ pé lórí bọ̀rọ̀ lu ìṣe ń lọ àwa pé kátẹ̀yìn àgbà wa kéè ti ṣe kí ìlú ìfìrí báyìí àti pé àwọn gbèsè ìṣe ti gbé àbí ẹ kò tí ẹ gbé gbèsè kankan rà lábìlú ìṣe máa tòrò wa. kí ni ọ̀nà àbáyọ kọ́ ìdí pé ìjókòó síbí kẹ́ mẹ́mu kẹ́ ń tayò. ẹ̀yin mọ̀dé wọ̀nyí. ìyá o. ẹ tọ́gbà. àṣẹ àṣẹ àṣẹ. ẹ̀kọ́ gbóná ó wá sùúrù. dídéde ìwà ìlẹ̀ iṣẹ́ máa la bomi sùúrù mú o. kẹ́ wá farabalẹ̀ dédé wọn wá wá eré àwọn àgbà máa wá yọjú sí ṣé ẹ gbọ́ mi báyìí. ẹ ṣé ìyá wa. olórí ọ̀dọ́. ẹ bá mi. ìyá rí pákó. òun ṣe. olórí ọ̀dọ́ ìgbésẹ̀ yẹ ẹgbẹ́ yìí lè e máa pé ìgbésẹ̀ yẹ ẹgbẹ́ yìí kò dáa àfàlàmòdì kọ́ọ̀rọ̀ yìí dé bí ó gbé dé yìí àwa àgbààgbà lílùú yìí ẹ sì ṣẹ̀yìn kẹ kò sí àti agbésọ̀tún agbésọ̀sìn agbéwájú àtúngbé padà wá sẹ́yìn ibi pẹlẹbẹrẹ gbogbo rẹ̀ bọ́ sí kò í ti pé gbogbo wa kò í ti pa àgbà ká mú ìwọ́pá mẹ́mú ẹ̀mùjọ rí ká mú yìí àtàlù yàtà ṣáfi ń pàrọ̀ lùrẹ́kẹ̀ ṣáàgbà ká mú. káàbọ̀ a ká mú ìyàrá olúkú. lébà àti fọlọ́dún tán. ó mi ń wá rè pé ní òrí bá ọ̀nà àbáyọ gan-an. káàṣọ sí. olórí ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ kárí orí yín á kọ̀kì. àṣẹ. tàwa àgbà abúlé yìí lè ṣe pa kan jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ o ó níwọ̀n ojú àgbà rí kọjú àgbà tó jìn o àánà ìgbìyànjú o gàmbàrí wá jẹ díẹ̀ lóbi kojú tó kéyí tó pọ́n o àbí bá kí mo wí ẹ̀yin ara mi. báwa báwa báwa. àwọn baba ńlá wa ọ wíwà pé ìlú yìí ó ti ń ṣọ̀fun wàrà tòun tóyin àfi bìrì bìrì bíi ti báyìí sí ẹ bí gbogbo rẹ̀ ṣe rí iná wa eku kòkè bí eku ẹyẹ efọm bí ẹyẹ mọ́ aláboyún kò bí re àgàn kò tọwọ́ bòsù ilẹ̀ wa yìí ń ṣọ̀fún wàrà tó yín ó wá di ilé aṣálẹ̀. àbí ká fẹ́ ṣe. olórí ọ̀dọ́ oríire àpòkè. àṣẹ. nígbà ayé àwọn bàbá bàbá wa hmm. ń sọ pé kẹ́nìyàn bá rí ti pọ́mọ àádọ́rin ọdún kó bá kú bíṣọ̀ máa gbó ṣọ́ọ̀bù. ṣùgbọ́n ní báyìí kéèyàn bá pọ́mọ àádọ́rin ọdún kó bá kú apó dàrúgbó ó mà ṣe o. nǹkan ti bàjẹ́. ká má ṣe lẹ́sẹ̀ oríṣiríṣi ọ̀nà ọ̀rọ̀ àti gbà. ẹ̀yin náà mọ̀ pé afàyègbà fáayé lẹ́yìn ìyẹn wọn àwọn olímùlẹ̀ dé á gbìyànjú. àfẹ́ ayé ya afàyègbà ó ń rè fọ́gbà yọ̀gà pátápátá ìgbà afẹ́ ayé dé. Oh. débílẹ̀ yìí o ẹ kú déédéé náà o èmi ló ń pè ní afẹ́ ayé hmm. ayé yìí gbajúmọ̀ afẹ́ ayé yìí kò wá wá lára rárá bó ti kò kéré mọ́ hmm. èmi afẹ́ ayé mò ń fi yé yín wípé lẹ́bílẹ̀ yìí ẹ nílò láti ronú rárá rárá rárá dédé wọn ló ń ṣe yín yẹn pátápátá dédé rẹ̀ máa lọ kẹ́ bá ti lè fàyè gba èmi ìjọba afẹ́ ayé ẹ má pa afẹ́ ayé o. afẹ́ ayé. sẹ́rí kẹ́ bá fàyè gba afẹ́ ayé lẹ́bílẹ̀ yìí ìgbádùn máa kọjá búrátà. bẹ́ẹ̀ni. ẹ rí i wípé ayé yìí ó dùn jẹ ju yà lọ. bẹ́ẹ̀ni. kí bá wa ń pẹ́ lè ti lè ṣe ẹ má dá mi lóhùn pé ayé nẹ́rẹ̀ lè ṣe sì rán bẹ́ẹ̀ ẹ ti ẹ̀dà ló méjèèjì tán. àgbẹ̀rì tí bá pẹ́ lè sí lè ṣe ẹ bá pẹ́ àbẹ́ ayé rè lè ṣe. àwọn obìnrin rè àwọn ràdùn ayé bẹ́ẹ̀ bá ṣì ń fẹ́ wọn sí ní mẹ́rin márùn-ún hmm. ẹ̀rọ wí ni ààrẹ hmm. ọmọ mi má bọ̀ má bọ̀ má bọ̀ ààrẹ ìwọ tó wà níbẹ̀. vamos, vamos, sódà wọ ọmọkùnrin. máa mò ń mò ń laṣu. dídà yìí. ṣé kí n máa ṣù wà. ó dáa nù yẹn ní àjọ náà ṣù. ìsábọ̀wọ̀dọ̀ ṣu obìnrin yìí. ní ibi ìrajọ máa ṣu. ṣé ojúwòde kan náà òun ra àlejò máa fi ṣù wà. níwọ̀ ẹ́ níwọ̀ òun laṣu. bàtà rẹ̀ ńláṣu. àbí yẹ ẹ̀fún kẹ́ òkè. èmi ìmọ̀ ìpẹ́ ìrọ̀rùn òun pa ọmọkùnrin. agbo àfọyàyé òun ń lọ gbogbo tọrọ kọ́bọ̀ ìyá àtúnjọ ẹ à adigun gbogbo tọrọ kọ́bọ̀ ìyá àtúnjọ òun náà kú làgbà àfọyàyé alálùkùrà kò fọ́lójú ẹ. Mo ń obìnrin yìí. Inú jẹ́ kí n laṣu. Máa ṣu àjọ máa ṣu. Jẹ́ kí n lọ Èkìtì laṣu. Àjọ máa ṣu papọ̀ ni obìnrin má jẹ́ kí n ṣu ẹ́. níwọ. ayé kò ayé dé rẹ̀yìn ọ̀dọ́ kẹgbẹ́ máa ṣàfara síbi kòsò mi kí gbogbo rẹ̀ wá kó wá polúkúrú mùsù. àwọn ilé-ìmùlẹ̀ náà rí iye abáyé gbà àwọn náà rè wíwá pé dédé ọkàn wa àfi ká fi èṣù pé èṣù rẹ̀ máa ṣàkóso ọkàn wa. ẹ̀yin aráàlú rí kírú o. ẹ wo ìtẹ̀dé ó rán ọ̀nà àbáyọ bá a bá lè bàgbà rẹ̀. kẹ́ẹ̀sẹ̀ gbé àwo ìyẹn ẹgbẹ́ àgbà bá a wà tí ara wa yẹn ń wò yìí àwọn ọ̀rọ̀ ń pè ní kọ̀yà kọ̀yà rẹ wá ẹnu ayé bá ń yọ lẹ́rù inú yìí yẹn ayé bá ń pọ́n lójú ẹgbẹ́ kí <laughs> ṣàṣà kẹ́ máa yọ̀ rẹ̀ dẹ́kun. ẹ wo ẹ farabalẹ̀ o toro kù báyìí ó re bọ́nró kí máa ń kọ́ dà wo èèyàn máa ń kó dìmú lẹ̀ àbí bá sí. báwa. ó dà wo. ó dìmú lẹ̀. ó dà wo. ó dìmú lẹ̀. dà wo. ó dìmú lẹ̀. ẹ jọ̀ọ́ ó jẹ ẹ̀yin bàbá mi ìbéèrè tèmi rèé o ẹgbẹ́ yẹn ń polongo rẹ̀ wáyé owó ra máa fi wọ̀ náà àbí lọ́fẹ̀ẹ́ ra máa wọ̀. òwúre òwúre. èsì lábúrú mo ẹ máa fi wọ̀ n pín ní ṣí báyìí wà ah. eku péré ẹja péré ohun ẹbọ pín ní ṣí ah. ẹ wọlé. Eh. ìyẹn dáa. Eh. ní ọ̀rẹ́ àpòjé bàbá ẹnìkan yóò mi nù ẹnìkan yóò mi bó o bá sọ ń rìn kàn ó kò mọ̀ pé ìwọ lẹ́rù ariwo wo. Ah. bàbá bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn ti wọnú odò tán ó wá pọ̀ tuntun mú un ó ah, bá wà odò wa aláyìí ti mọ àṣírí àwo ó kún nǹkan ṣàwọ́ wa. ẹ wo ẹrù mi kò bò déédéé àṣírí yìí rè máa tún fáyé gbọ́ yẹ kó bàbí mi ọkọ̀ tó bá. yẹ́rọ̀ kó wí ẹ kó wí wọ́wọ́wọ́wọ́ èèyàn kì í kó sódò kó tó bó tutù fún o wọ́n kọ́ mọ̀ pé ń bá dá ẹ̀ ń ti bí rọ̀ jáde. bá a wà. wọ́n máa wo tán ó pọ̀ kó ṣe àwo àwo bá sí. kó ṣe kó ṣe kó ṣe kó ṣe kó ṣe kó ṣe. igbára fi gbé wàhálà dèbí láìpò la fẹ́ fi gbé lọ o àṣedédé àwọn ẹníjọ ẹníjọ yẹn wọ́n ṣeré yé wa ọ̀ọ́kátà ọkàn wa èṣù ìyẹn nìkan kọ́ ó ká mọ́mọ́ wa ká fi ẹ̀rù bọ́ ká má yọ wa ká fi ẹ̀rù bọ́ lẹ́yìn yẹn kẹ́ ẹ̀ tún ṣe. ìyàwó iye rẹ̀ sí àwa rè bọ́. ìyẹn rẹ̀ mú wa pinnu pé a kò dẹ̀ fààyè gba àwọn rẹ̀ kàn mọ́ lẹ́bùlé yìí a gbà fààyè ó wa gbogbo náà rí wa gbogbo náà dẹ̀ ti sú wa lẹ́sẹ̀yìn kóníkálukú kó láwa yòówù bá dẹ̀ máa rí ṣé kó lẹ́ẹ̀ máa ṣe o. ẹ̀yin àgbà èdè wọn fún yíyé wa náà rè pé kóníkálukú wa ká fẹsẹ̀ síta ká má wọ̀nà àbáyọ ṣé kò tán ṣé kò tán lórí ọ̀dọ̀. n kò wí ẹ n kò wí ẹ pé báyìí wọ́n ọ̀rọ̀ náà àbáyọ. àpèké gbẹnu rẹ dákẹ́ jàre gbẹnu rẹ dákẹ́. ó ti sún ọ tipẹ́tipẹ́ rọ̀rọ̀ ti fọ́. ẹ mú ràn mú. kò dẹ̀ sí wọn máa ṣe sí. tòun á yóò rán ta yìí. ọṣẹ ti rán láti ṣe láti ṣe ara rẹ máa ti bá wà kó àwọn àwọn ọmọ náà iṣẹ́ ìpamọ́ àgbà o lèsì ìpamọ́ àgbà wa o èmi ìṣàpamọ́ àgbà o èpà lèsì ìpamọ́ àgbà wa o ìlú irúkírú dòrí kodò lèsì ìpamọ́ àgbà wa o ìṣàpamọ́ àgbà o lèsì ìpamọ́ àgbà wa o máa gbà ó APC ìpá máa gbà wá o ìlú ìrúkìrú dòrí kodò APC ìpá máa gbà wá o ọ̀dọ́ ń kú pìpìpì APC ìpá máa gbà wá o. èyí náà wà pẹ̀lú àwọn àgbẹ̀ onílẹ̀ yìí o. ti wí yín pé a máa lára àwọn àgbààgbà. Eh, iṣẹ́ bí ṣe ò yẹ ká ẹ̀ èdè pé olórí ọ̀dọ́ pàṣí o bìṣẹ́ ìbàdí o alára àwọn àgbààgbà àti láàrin wọn kódà àpẹ̀kẹ́ iṣẹ́ òbínú kúrò níbẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ àwọn ohun àgbààgbà wí. Eh, wọ́n wí wọ́n wí wọ́n wí. ẹ fẹ́ gbọ́ wọn wí. àwọn àgbààgbà pé àwọn ti sa onírúurú ipá àwọn dẹ́ ti gbìyànjú agbára wọn àwọn kò rí rẹ̀ kàn ṣe sí o. ẹgbẹ́ náà. ẹ̀rọ yẹ ẹ̀jẹ̀ kúrò ẹ̀jẹ̀ kúrò lọ́rọ̀ ẹ̀ máa gbọ́ mi ẹ̀ máa gbọ́ mi. bàbá máa yí rere pé wọ́n èsì ń rẹ̀ kàn yọ̀ máa ṣe sí. wọ́n ah. wá sọ ah. ẹ̀ máa gbọ́ wọ́n wá sọ ìyá kẹ̀kẹ́ bíbí inú lọ́rẹ̀ o ọpẹ́pọ́ ní kálukú wa ọ̀nà ya bá dẹ̀ mọ́ ó ní kálukú gbà. ẹ ẹ bá máa dúró. kó wá yọ. bàbá wa kó wá yọ Jésù wa kó wá lọ́wọ́ ogun àti ìlú bàbá wa kó wá yọ. bàbá wa kó ọjọ́ yìí kọjá yìí ni mo gbọ́ ó bà mí lọ́kàn jẹ́ o. wọ́n gbadé gbadé yìí kò dájọ́ ọ̀pọ̀ máa kájọ níbi ìwọ̀n wà níbẹ̀ àbọ̀ kò sí níbẹ̀. Hmm. wo ìsọlẹ́nu rẹ̀ mo sáwọn o. ìsọlẹ́nu rú ìṣó sáwọn sọ lẹ́nu rí ìṣó sáwọn. èmi rẹ máa jẹ́ kẹ́ni kan sọ mí lẹ́nu kan yìí. tó máa sojú abẹ́lí kò gbadé kò lẹ́tọ́ àti kájọ. ẹ̀yin àgbà ibi rẹ̀ wà mo ti láwọn òyìn látàǹdé lọ́hùn-ún. dédé àwọn ọ̀dọ́ rẹ̀ ti ń gbèrò àti fìlú lẹ̀ bí dédé ọ̀dọ̀ bá dẹ̀ fi fìlú lẹ̀ ìlú wa máa máa da wóró rẹ̀ yẹn. ó gbọ́dọ̀ ọkọ mi ọkọ mi padà àgbo agbọ̀mọ́ ọlọ́mọràn gidi kan rẹ̀ yá yọlírú yọlírú bẹ́ẹ̀ tí na mélòó wo ọ̀rọ̀ rẹ kò fi gbọ́ wo kí gbogbo ọ̀dọ̀ bá pọ̀ máa fi lulẹ̀ yàtọ̀ bá lọ ah, gbogbo wọn bá pọ̀ máa fi lulẹ̀ má dì wọ́n mú o mo gbọ́ náà má dì wọ́n mú eégún ọ̀dọ̀ rẹ wà lára wọn lálẹ́ àwọn ìrókè ilẹ̀ rò ń bọ̀ èmi rè wí ẹ ṣọ́ọ̀kọ̀ ìgbọ̀n ọba gbọ́n ọba gbọ́n bí ìyà báwa ṣe kọ́ bá ṣe ń gbádùn ní ìyà kó bọ́ wa lára mu kó bọ́ wa ní omi àtẹ̀jẹ̀ mu káwọn kò bá kọ́ wọ́n bá lọ kó bá paradì wọ́n á kọ́. ẹni pé béèyàn bá ti bá ìyà múlẹ̀ tán ẹ gbọ́dọ̀ gbìyànjú àti jáde kúrò nù yà. gàràgàrà bòbó bá ní ṣe gbàlú lọ́kọ́ gbogbo. kó kó ìrà sínwín. ìyá rẹ̀ ti gbìyànjú ìyá rẹ̀ kẹ́ẹ̀bi fi wọ́n lẹ̀ ó ti ń bá wa lára ti di mọ́líkì. àwa ìtìbáyà múlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ń bọ́ la ebi sapa ma gba o. alemuwo lesi ipa o. ibẹ̀rù sì wà. ìlú ìlú ìlú dòrí kodò lesi ipa ma gba wa o. èsì líle orí pé mo ti gbà pamọ́ mi èmi ti ń lọ rẹ̀ ẹ́ o ti ya o ti mo ti gbé kó gbèrè kulè àkànmù náà ìyẹn náà ti gbèrè kulè àpàdé wa lọ́nà ó yẹ ó yẹ yẹ má jà para. Jésù wa kó wa yọ. Àrẹ̀mú ṣe kíyà. Bàbá wa kó wa yọ, Jésù wa kó wa yọ lọ́wọ́ ogun làsìkò yìí o bàbá wa kó wá yọ. adẹ́lẹ́dàá bàbá wa. àbí kò nìyàn bẹ̀rù rẹ̀. kó gbà bùnmi rẹ̀ lọ. àrẹ àrẹ ní àwọn àgbà ti pẹ́ ibi àbá máa gbà kàgbà oníkálukú wọ̀nà àbàyọ fúnra rẹ̀. ọmọ oníkálukú wọ̀nà àbàyọ. láti ṣe rẹ̀ má ti ṣe ara rẹ̀. àwọn náà gbìyànjú àgbìyànjú àṣekí wa. àwọn ah, ọ̀nà àbàyọ. olórọ̀dọ̀ ìlú ẹ̀ ti pọ́n. Bàbá ẹ̀ ti tẹ́. Nbí iṣẹ́ àwọn àgbààgbà náà rẹ wà. Ọwọ́ wa. Àwọn àgbà yìí kò tó lé. Adé bá yọ̀ ká sí mi o. Èmi ká adé bá yọ̀ ká sí mi. Eh, Adébáyọ̀ Kásímì. Adébáyọ̀ Kásímì. Lọ́ọ̀ mú kó wáyọ̀ nílùú wáyọ̀. Àtàbà bí ibàgbà yìí ibàgbà yìí. Ibo pẹ̀lú ewúro jàmọ́lá o. Èmi àwí pẹ́pọ̀. Ọlọ́rọ̀dọ̀. Oh. Ọ̀nà wa níbí. Ọ̀nà bá sí. Kóònìyàn bá gba ọ̀nà yìí. Ajá síbi, ajá síbi ìdá. Àbúrò ṣe ń wò ó. Kò tọ́ wa o lọ́rọ̀ dọ̀ wọ ṣáájú. ẹ wọ náà ìwọ náà ìwọ ṣáájú. èmi náà lè máa ṣáájú. ìwọ náà lè máa ṣáájú olórí wa. ẹ ẹ sòwò ẹ̀kọ́. ìwọ olórí wa. ẹ ṣáà jẹ ká má gbàdúrà kó. bọ́ síwájú bọ́ síwájú bọ́ síwájú dà. ọdẹ yẹn kọ́kọ́ kékeré bá dẹ̀ yọ sílẹ̀ ìṣòwò àpárẹ́ síbẹ̀ bí so. ọ̀rọ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni pé o fẹ́ gàgà sẹ́yìn o máa gàgà sẹ́yìn. ẹ̀yin bẹ́ẹ̀ ìjẹ́ ọkùnrin ẹ̀rẹ̀kẹta. ọlọ́run àkúṣà ló wà. mo ṣàmùyẹ pé ibi à ń tọ́ yìí orúwò wa jẹ́ ká tọ̀ débi ire. ṣé bí àjẹ́. àtàgbára ẹlẹ́dàá bàbá wa. ibi sódà o. Baba, ẹ má bínú àwọn ẹ̀kọ́ ẹ̀ wà líbí. ó dà níyẹn ah, ibi sọ dà lè báyìí. bàbá ẹ ṣe ẹ ṣe rí nílùú wa ìyá tí ń bọ̀ rògbòdìyàn àti làásìgbò ń ṣẹlẹ̀ nílùú wa àwa pé ká gbègbèsè àti tẹ̀síwájú òun ra ṣe gbọ́ná ibi báyìí pé ní àbágbàbí asámọ̀ ẹ̀ pé a máa já sí bí ibi rẹ̀ adé máa já sí òun ra ṣètò ọ̀nà bíbá yìí. ẹ wá já sábà ìbẹ̀rù. ẹ pa mẹtìkẹ́ kọ̀ wá o. mẹtìkẹ́ kọ̀ wá o. mẹtìkẹ́ kọ̀ wá o. kọ̀wé yìí kọ̀ wá. nípa àpèkà bí gbogbo ẹdún rẹ̀ dàgẹ́ jáde. wípé ẹ̀yin kò mọ̀ pé abẹ́ ẹ̀rù rẹ̀ já sí. ẹ bàbá abẹ́ ẹ̀rù. àwa kò má bá yìí tì tẹ́lẹ̀ àwa má bá yìí tì níṣà ń lọ tiwa jẹ́jẹ́ wa ra tọ òpópó yìí ní àbá ń tọ̀ lọ àsámọ̀ àmọ̀ ìkọ́ àjà síbì kan. dèdè rírè wá ṣe tá a ti tẹ̀síwájú báyìí. báwa báwa báwa. ó dá níyẹn màá wá béèrè lọ́wọ́ yìí àwọn ìbéèrè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ṣètò ní báyìí láti dáhùn jẹ̀kọ́ béèrè o ẹ̀bí wa bàbá jẹ̀kọ́ bèbí lọ́wọ́ wa o ẹ̀bí wa. irú béèrè ìyá má béèrè lọ́wọ́ wa ká kò ní dáhùn àfi ìyá kò bá mọ́ o ìyá kò bá mọ́ ṣá. irẹ. ìwọ ọ̀ràn bá wí ìwọ ọ̀ràn bá wí. irẹ irẹ kó o fẹ́ lọ ṣe níwájú ni olóòfẹ́ tẹ̀síwájú. ẹ ẹ bàbá gẹ́gẹ́ bá a ti ṣe wílẹ̀ láìkan ṣẹ́ẹ̀rí nílùú wa lẹ́bùlé irúkirú gbàgede nǹkan kò dáa rárá hmm. ṣé bẹ́ẹ̀ rí jágbàjágbà nẹ́rẹ̀ mo ṣe wá pé kí n bá lè gbé gbèsè yìí kí mo tẹ̀síwájú kí n la kẹ́kọ̀ọ́ kí n límọ̀ kí n lóye kí n wá di gbajúgbajà ìlú mọ̀ká nẹ́rẹ̀ mo ṣe pé kí n gbé gbèsè yìí. <laughs> pèkélé pèkélé àrẹ àrẹ ẹni dẹdẹ pa mí ìwọ̀fẹ́ lọ́ọ̀lì mọ̀ òfẹ́ dọ̀jọ̀gbọ́ rẹ yẹn o ìwọ̀fẹ́ dọ̀jọ̀gbọ́ ẹ dúró ná lítì rẹ o èèlò gan-an ló ní ìyòfẹ́ lọ́dọ̀ límọ̀ èèlò ló kójọ ọmọ yẹyẹ ọdẹ ṣe ń ṣe ìmọ̀lẹ́sẹ̀ yìí ẹ ah, ìmọ̀ ti dùn ó ti dùn lówó púpọ̀ ọ̀. Ah, ọmọdé yìí má fọ àkókò rẹ ṣòfò má fi gba rẹ ṣòfò ọ̀dọ́ rí ẹ wá ti furu fufu kórì rẹ ni ó jáde dẹwàá wo bí mo ṣe ń wò ẹ ẹlẹ́dàá rẹ ẹ kà ó wù ẹ wá ó ewu ẹlẹ́dàá rẹ èèwọ̀ èèwọ̀ lè rí wa ó dá nìyẹn mo gbà sí lẹ́nu hmm. kémi náà tẹ̀ wá kiri pàpà eh! ìkọjá yèmí ń pọ̀ jù. mo bẹ́ẹ̀ wà báwa ìkọjá yèwà rere wa ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ìrẹ̀lí tìrẹ ìwọ rò lórí ọ̀dọ̀ ẹ kó o fẹ́ lọ ṣe líwájú. bá mi gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé yín bí adébí pé nílùú wa èrúkírú rògbòdìyàn ṣẹlẹ̀ gan-an. Mm. òun ra ìgbésẹ̀ ìyá gbé yìí mm. òun rí i pé bí ìmọ̀ owó lọ sùn mm. mo wá pé kí mo lè la ṣe o mo fẹ́ là kọ́lé alájà. ilé kí wa. ilé alájà rẹ mo fẹ́ là kọ́. ilé alájà ayayayayaya àrẹ ṣé ìwọ kò mọ iye ìyọ̀ ń kọ́ ilé olójú kan ń rewọ̀ máa wí pé o máa kọ́lé alájà ilé alájà ẹ̀ẹ́dẹ̀dùn kọ́ wọ́mọdé yìí ọ̀rẹ́ má fàkókò rẹ ṣòfò ilé alájà kò ṣeé kọ́ lórí rẹ bàbá níbi ọ̀dẹ̀ ti wí pé.

èdè sọkọ gidi kan bàbá ọmọrèdè kù nílùú ṣé àwọn èèyàn jẹ́ pé ìgbàmú ìgbàjú ó re kẹ́ríkẹ́rí ń bá ròde ó rọ̀ ń bá kiri ọ anú rẹ̀ dẹ̀ ṣe mí bó dẹ̀ ṣe dá tó tó lẹ́wà báyìí àpò bá lọ kó sọ́wọ́ àwọn ọkùnrin olórí burúkú ìmọ̀ wí kọ́ bá kó gbàdúgbò mú ìgbàjú ìgbàmú ọ bá kó ọbẹ̀ báyìí sórí gbogbo ẹ̀ka rẹ̀ báyìí sọ̀rọ̀ báyìí báyìí wọ́n á dèjì rádàrà dàrí dèrè dé obìnrin yìí má ah, lọ lọ́kọ́ má lọ ọkọ́. èmi náà tẹ ìwà wò <laughs> ẹ̀sọ̀ kọ́ lábà òsì lẹ́bùlé wa ká bá tún lọ́wájú. èsì èsì náà èsì ẹ jẹ́ kí n gbà ká. kí ìwọ fẹ́ lọ ṣe dán ìwọ ìwọ rẹ̀ dẹ̀ kù ìwọ yìí èmi kò lè. ẹ̀yin náà mọ̀ pé bọ́mọdé bá tó lọ́kọ́ yóò lọ́kọ́ mi là fẹ́ ìyàwó wa. ìwọ fẹ́ la ní ìyàwó. eléyìí ṣé wọn kò mọ̀ wípé gbèsè rọmọgé wò yìí àrẹ agbanọ́rọ̀ adélébọ̀ àrẹ èṣù obìnrin wọ́n ọkùnrin òfẹ́ lọ léṣù alánà dànù rẹ bẹ́ẹ̀yàn bá lọ fẹ́ yàwó lẹ́ẹ̀sẹ̀ yìí orí rẹ̀ ti burú mo bẹ̀ orí ìyá rẹ̀ mo fi bẹ̀ jọ má kọjá àyè rẹ má lọ lóbìnrin ìwọ ìjẹgbẹ́ ẹlẹ́yà rẹ àṣírí rẹ sọ ọmọ ẹyọ sí dèdè ayé oró máa gbó máa níyàwó ìkídé ìyẹ́fòrò obìnrin nígbò jẹ́ wípé àṣírí rẹ ẹlẹ́yà rẹ sọ ọmọ ẹyọ sí dèdè ayé kí mo wí àṣírí rẹ ẹlẹ́yà rẹ sọ ọmọ ẹyọ sí dèdè ayé ó àṣírí rẹ ẹlẹ́yà rẹ sọ ọmọ ẹyọ ijó àṣírí rẹ ẹlẹ́yà rẹ níjọba ayọ̀ sí dèdè. owó mi àṣírí rẹ ẹlẹ́yà rẹ níjọba ayọ̀ sí dèdè. ó yá àṣírí rẹ ẹlẹ́yà rẹ níjọba ayọ̀ sí dèdè àṣírí rẹ ẹlẹ́yà rẹ níjọba ayọ̀ sí dèdè ah! ẹ dúró. Ah! Ah! Ah! Ah! ah! ah! olóró ọ̀dọ̀ kíjẹ kùlì báyìí ká padà máa ṣe báyìí. ìṣókù kí a máa gbà. ẹ sì bá máa gbà ń ṣẹlẹ̀ báyìí rẹ pé ṣé ẹ rí àti wíwọ́n lábílé àwọn ọ̀dọ́ kan kò tẹ̀lé wa o àkógbára hmm. padà àṣẹ̀bílé báyìí hmm. ojúmọ́ àti wa o hmm. kó wí kó wí iṣẹ́ àṣìmọ́ agbègbèsè àti tẹ̀síwájú. àtẹ̀sẹ̀ kan mọ́dọ̀ ọ̀nìyàn wọ́n ń pẹ́ ká tẹ̀síwájú ń tó dẹ̀ ṣe o èmi kò dẹ̀ lọ́mọ́. wá wá wá. à ń kò dẹ̀ lọ́mọ́. gbọ́. ó ṣe kí ẹ olóró ọ̀dọ̀. ó ṣe kí ẹ olóró ọ̀dọ̀. mo ṣe gbà pé ọ̀tá mi ò jẹ́. ọ̀rọ̀ yìí àpèkẹ́ ọ̀rọ̀ yìí àpèkẹ́ ìbásọ. mi kò lọ. ìwọ ọkùnrin. ó máa jẹ́ mi lápá olóró ọ̀dọ̀. àrí kí ìṣọmọkùnrin ìṣá. ẹ fi ẹ fi ẹ opó nǹkan ẹ̀fì ilẹ̀. ọmọ padà sínú òṣì ẹ̀ ọmọ padà sínú òṣì inú ìyá ẹ̀. ẹ síre eléyìí ẹ síre. ìwọ ọ̀rọ̀ mi ṣẹ̀sìn kí ilẹ̀ mọ́ yìí ó ṣe láyé rẹ. ẹ wo bí ẹ wo bí ẹ̀jẹ̀ kó padà ṣé nílé àwa bá lọ kábàdé. kákẹ́rùdé kákẹ́rùdé. ojú rẹ̀ ajá èfi ilé ọ̀rẹ́ ọwọ́ wa rò sí máa tọrọ. ojú rẹ̀ gbọ́dọ̀ já. ẹ̀jẹ̀ ká gbègbè sí àti tẹ̀síwájú. ilé ọba pàjókòó níbí ilé ọba ṣú akọ̀wé ni mo bí à ń lọ ṣùgbọ́n ṣá o àjọyọ̀ náà léèyàn o ó léèyàn o ọlọ́run kó má léèyàn pa. àpèkè ó yẹ jẹ́rí. Ẹlẹ́dùmarè ojú rẹ̀ rà ń wò ó. ìwọ náà lè ṣe àbíbá ìsí. ilé iṣu àpèkè. wà á bójú wò lẹ̀. jọ̀ọ́ má dàgbẹ́ mọ́ mi o. torí bó ṣe máma ṣe nìyẹn kọ́ kó bá rí kí lásán kí ló bá rí mi. èmi ò fẹ́ ní òǹrè yẹ kó kọ́kọ́ má kú pípìpìpì àwọn ọ̀dọ́ àwọn rèédé ń kú pípìpì eléyìí tójú sùn nìyàn ní ìlú ọba òkè ooo ìwọra máa ké sí ìwọ rèédé lè gbà wá o àti sàpá títí ipá kò dé ká.

sábà ti gba ipò mọ́ ẹ̀ á lè ó dáa olóró ọ̀dọ̀ olóró ọdọ. ee ń rẹ̀ kàn. Ah, ìbò orílẹ̀ kan àwọn ohun ojú wáyé o. ń fara rẹ̀ balẹ̀ ìgbésẹ̀ àgbèrègbà máa tẹ̀síwájú. ẹ̀pẹ̀ kó dúró ṣùṣì ló wà. ìkọ̀kú ti padà. olírìkúrì. òye tó jáde ẹ̀jẹ̀ wàhálà jókòó wa ẹ̀ kó máa jẹ ọkùnrin máa tó gẹ̀dẹ̀ bíi ìṣìlágídò lẹ́yìn. láì ẹ̀wì mi èmi ibi sọ́dà ǹjẹ́ wọ́n lè mọ bí ẹ má bínú ẹ wúwo ọ́ ọlẹ́ ìkìlẹ̀ ìṣọmọ bá o akọ́mọ ẹ̀pẹ́ wà líbí àkápá ọmọ ẹ̀pẹ́ wà líbí wà àti kí ẹ má bínú bàbá. ìtàn ìsìyàn táwọn orúwó mi o àwọn ẹgbẹ́ ní kíkọ́ ń ṣe bàbá. yìí sí ìdájọ́ ní tèmi báyìí o. jẹ́gẹ́ gbọ̀ràn jáde. bàbá ṣé ẹ rí ẹ̀ màgbọ́ tèmi ìlú wa yà ti ń bọ̀ rògbòdìyàn ṣẹlẹ̀ níbẹ̀ wa ó ra wá pé ká gbé ká gbé gbèsè ká pinnu àti ṣe kíwa àti tẹ̀síwájú. ẹ̀yin fẹ́ tẹ̀síwájú. báwa àti báyìí abàyẹ̀ wa yìí abàdà lẹ́bi rọ̀ pé èmi kẹra aṣọ́bodè mo sọ náà tẹ̀síwájú ẹ sọ náà tó fún ẹ níbàdí. ẹ̀wí mi èmi ẹ̀rọ inú yín sẹ́yìn wò bí a ṣe hmm. ro gbèsè ayé yìí ẹ̀jẹ̀ àjọ rò bóyá náà wà fún yín láti tẹ̀síwájú ẹ̀wí mi. ọ̀rọ̀ tí ń rẹ̀ kàn. bàbá ṣé mi ìjẹ́ lábàá wa lè máa gbé lọ́wọ́ ojú ẹkùn mi. Hmm. láì ṣàwo. Ah. ẹsẹ̀ ní tó bá. agídí ìpọ̀jù. Ah. agídí jàgídíjàgan. gidi gan kú yẹn. Ah. kẹ́nìkan bá kẹ́nìkan bá dán mi wò. kẹ́ bá ń pè ẹ̀ má fi dàlà lẹ́ni àfi bá a kọ́ ni. gbẹ́nu rẹ̀ dákẹ́ o gbẹ́nu rẹ̀ dákẹ́ o. òun lẹ́kọ̀ọ́ ló ń sọ yẹn. ṣé mo pé kí n la tẹ̀síwájú ilé tẹ̀kan kí lé ni mọ̀ kí n di gbajúgbajà kí n di lúmọ̀ọ́ká àmọ́ ẹ̀wà àgbá o tẹ́lí kò ń gbọ́ràn ṣóun rè máa kẹ́kọ̀ọ́. wo yọ ń bá rí káàkiri ẹbílé. ìgbẹ́ni rẹ̀ dákẹ́lẹ̀. ó jẹ́ ṣe òkè òkè ìgbọ́ràn. bàbá abẹ́rẹ́ abẹ́rẹ́ mi ná ọpọlọ yìí máa fi gbé nẹ́sà kọ́mọ́ pé kí n la jáwé bàbá mo lè mú ti wọ́n rápá dẹ̀ mú. ọpọlọ ìsímù máa fi ní ìmọ̀lẹ́ ẹ kí mò ń bá kiri dára mi lẹ́bi. ò hmm, dára rẹ lẹ́bi ó mọ̀ tó èmi náà mọ̀ ábíbí kan tó èmi náà mọ̀. tọmọ kí n máa bá ìyàlẹ́ ìpàdé o jẹ́ kó tán ojú ẹgbàá rẹ o ojú ẹgbàá rẹ o. wíjúrẹ́ wíjúrẹ́ <laughs> ẹ ṣé mo dúpẹ́ pé àwọn àgbà pé owó yìí ọmọdé bá kọ́kọ́ rí hmm. bàbá àkàrèrè mo máa rówó hmm. ah, mo rówó láyé hmm. ah! èmi emu èmi níbi ó bá ti ń ṣàmọ́ rẹ̀ rẹ̀ gbogbo bí mo ṣe wá rówó náà tó lójú òun bí mi. kọ́ ikú. ó ṣe bí wà lábà. mo wá pé máa gbé máa la kọ́lé alájàgbá. mo pé máa gbé gbèsè àbí tẹ̀síwájú. bàbá mo yẹ lẹ́nu ìdálẹ́bi lóòótọ́. mo yẹ lẹ́nu ìdálẹ́bi. bó o ṣe rò kó lọ́rọ̀ ọ̀dọ̀ rò bá ní èrè nínú déédéé àwọn ìyẹ́ kí n fi ṣọkọ láyé mo ti fi wọ́n ṣàlè dáná akọ̀jì ẹlẹ́ran hmm. ẹ̀sùn owó yìí máa fa láyé kíkò lè fún mi. iṣẹ́ mo máa gbọ́wọ́ ní ẹ̀ lọ́wọ́ rẹ̀ hmm. kí mo dẹ̀ máa ná tán. mo lè sọ náà dẹ́gbọ́n rin lẹ̀ fún. máa fẹ́ máa fẹ́ rẹ̀ mo wí wù kó yí nípa kọ̀jì. àìsàn ayé akọ̀jì ṣe ìkorò owó fi tọ́jú rẹ̀ rí pa torí mi rò ń kówó ń. Hmm. bàbá yìí ń gbé kí ni wá fọ́ olíkòkò. olíbọ̀rọ̀ olíkòkò. olíkòkò ọmọ ẹ ṣaṣọ ikú ra fún mi tán. abalajọ ah, ohun ti bèbè ilẹ̀kẹ̀ hmm. ẹ rí i pé kí n máa ròde ẹ mọ ọmọ ń wọ̀nà sanyán ìsan èdè owó rẹ̀ yẹn mi náà ti tó yédè hmm. àwọn ọ̀dọ́ kéékèèké ṣì máa kọ́ wọn kéré jù màmá hmm. wọlé gàgàgà kọ́ wọn bá dẹ̀ dé ṣì máa gbowó ọwọ́ wọn <laughs> lọ́wọ́ ara mi láti inú mi wá sókè báyìí síta báyìí mo dá ara mi lẹ́bi lórí hmm, pé n kò yẹ lẹ́nu ilé ìfẹ́. Oh! mo wí yín. ara ẹ yé eh, ó ti yé wa. èyí náà máa ń rí báyìí pé ẹ kò yẹ lẹ́nu ìtẹ̀síwájú àbí bákọ̀. ó mà ṣe o ẹrù wíwó òwúrọ̀ àjàgàdà lẹ́bi jẹ́ fẹ́ni Yorùbá ti ní o. ẹ máa rú kiri. Oh. Oh. èsùnrẹ́ kọ̀yà máa ṣe. olóró ọ̀dà. ẹ jẹ́rú yìí kẹ́ ẹ padà. ibi iṣẹ́ àpá máa gbà ọ́. jẹ́rù rẹ̀. jẹ́rù rẹ̀ bí wájú ẹ̀yìn àṣẹ padà sí. oyóyá. bàbá wa kó wa yọ bàbá wa. ṣé ìyá ni wọ́n àbí bàbá. ẹ káàbọ̀ sábà ẹ̀sán. Ah, abẹ́ ẹ̀sán bá sí. abá ẹ̀sán rẹ dé yìí. ìsánpa tún ń pè lábá ẹ̀sán báyìí torọ́ ọlọ́run o. abá ah, ẹ̀sán rẹ wà yìí. abá yíyan ogún ọdún ti ń gbóná. abá ìyá kò kí gbàgbé ọ̀rọ̀. bí nǹkan ṣe pẹ́ tó. yíyó di dandan ẹ̀sán á ké ẹ ṣáwà ṣe ń rẹ̀kan yẹ sọ máa ké lórí ah, ọ̀rọ̀ àná. ààrẹ ah, ǹjẹ́ mọ̀ pé wọn bàbá ńlá kú àti ìyá ńlá kú yín ti jẹ oríṣiríṣi gbèsè lẹ́dẹ̀ iná. Ah. àrí kò sí gbèsè fi jẹ́ nọ̀rọ̀ ìwà lẹ̀. gbèsè àjogúnbá dẹ̀ èé ṣe é má sọ. ní ìkọ̀kọ̀ yín bá gbọ́ múrẹ̀ ọmọ bàbá ńlá àti ìyá ńlá yín ti jẹ́ lẹ́dẹ̀. ẹ̀yin ní àmọ́ pé ẹ kò lè tẹ̀síwájú ẹ ṣe kò ní tẹ̀síwájú. ó dà ìyá. òrẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀yàn kan burú o. dánú dákẹ́ ojúmọ́ abẹ́rẹ́ wa ìwọ rẹ̀ yẹ kó ti padà ṣèdílé o gbogbo gbogbo ìwọ náà rẹ̀ pọ́nà wà níbí ìwọ náà rẹ̀ mú wà gboríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wá sí yọ́yọ́ ebi eye tẹ ṣo re kó wà. èmi náà lè kó yín sí èmi náà lè kó yín sí. ó tó yìí pápá ẹ rẹ. gbé orí rẹ ìrẹ mi ìrẹ. ìrọ̀rọ̀ ń bá wí. ìrètí bá gbèsè bá lórí ọkọ ńlẹ o torí nídìílé yìí déédé obìnrin ìwà nídìílé yìí ẹ ò lè lórí ọkọ gbò bí ó ká iṣẹ́ rẹ wà tó ẹ ò lè lórí ọkọ nítorí ẹ ti bá gbèsè má lórí ọkọ ńlẹ̀. you, it? tẹ́tí rẹ̀ lẹ̀ You kí ìfà ìyà. béèrè. lórí ìyá ńlá kú ìyá rẹ̀ arẹwà obìnrin wà. àwọn wí mi bá ìyá ẹlẹ́gùsí. àwọn wí mi bá. bá a to ó dẹ̀ tún lọ́kọ̀ ìfẹ́ràn rẹ̀ délúdélú. pẹ̀lú bọ́kọ rẹ̀ ṣe fẹ́ràn ìdènú yìí. nígbà tó wá yàn gbèrè láàyò. ó gbọ́dọ̀ awẹ́lẹ́wà. kéèyàn gbogbo àjíṣe ya ń ṣe yìí ní ọjọ́ yìí ti pẹ́ ti pẹ́ rí àti wà lẹ́nu rẹ o ibi abọ́rọ̀ dé líbà ire pé mo fẹ́ gbà yín tán wa o èsì wọn kọrẹ má ṣe líbà yìí o. ìwọ ọmọkùnrin yìí ó ti dùn mọ́ ẹ níwọ náà mọ̀ pé láìkọ́ ẹ kiri èsè ń lè fa wọrẹ sí gbẹ̀dú láì ṣe pọkọ mi bá kú n kò lè fẹ́ ìdílé wa a kì í kọ́kọ́ àmọ́. èèyàn tó mọ̀ sí pé. pé kíyàn dédé ẹnu kọ́ra fi ń sọ̀rọ̀ fọmọlúwàbí alátiṣe rè má ti ṣe ara rẹ̀. dédé lè jẹ́ mi abẹ́rẹ́ kí yẹ kí yẹ. Ah, ó ṣe o ó ṣe ó ṣe kí wa ó jẹ́ tètè máa. sọ́ọ́rì pọ̀ ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ bàrẹ̀ rẹ̀ kó yẹ kí n gbọ́ràn. ṣé kó o tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó má gbọ́n gbèsè yóò bá ń torí àfi kó o sọ kó ó tẹ́lẹ̀ kọjá tó ń ṣe èrò iwájú iṣẹ́ oko lè tẹ̀síwájú bí nǹkan ṣe rí. torí ẹgbẹ́ o ti bá gbèsè ńlẹ̀ bá. iṣẹ́ òun ṣàgbére ìkiri ń fi ọkùnrin kan pa ọkùnrin mú rẹ̀ lẹ́kún ó wá ń fọgbọ́ àlùmọ̀kọ̀rọ̀ yìí ó fi ń gbogbo wọn jọ nígbà ayé obìnrin gbogbo èèyàn mọ̀ sí ọ ọmọ onígbèsè pọ̀ ń bẹ́lẹ̀ wà. gbèsè àtọ̀tọ̀ tọrọ jẹ́ lèdè yín ọmọ ìbátẹ̀tùjọkùnrin inú yín kó má fẹ́ gbẹ̀rún obìnrin báyìí ẹ ẹ sì máa bá gbé kalẹ̀. jẹ́ kí n gbọ́dọ̀. kẹ́nu rẹ dákẹ́jáde. igi eléèrà rọ̀rọ̀ yín agbẹjúlẹ̀ wà. ó parí. ó gbọ́ mi ná. àrí àrí àrí àrí àrí àrí àrí àrí àrí ìkẹ ìpè ilé ìkẹ àkèké dìde o. bára rẹ sí bí o bára rẹ sí bí wọn náà nǹkan bára rẹ sí bí ó yá yún nù ìwọlé nǹkan. ṣé mi jẹ gbèsè wa. ọ̀rẹ́ dédé yín rẹ̀ jẹ́ gbèsè àjogúnbá ọ ẹ jẹ gbèsè sí lẹ́nu rẹ dà sóhun jẹ. àpínkẹ́ àpínkẹ́. oríyìn alágún ìyá àti burú o. àwọn àgbà kò gbọ́dọ̀ gbọ́ pé àlọ́ akòdé o dìde dìde dìde bá mi kún lọ́wọ́ kún kún lọ. Ah! àpínkẹ́ ní sùúrù ó jẹ́ ikun o. ìrẹ́lẹ̀ ó lè tẹ̀síwájú. Ah, dìde igbó jẹ́ pé wọn náà ní gbèsè yóò máa san. ìjì olórí ọ̀dọ̀ ó tán. àbọ̀ ń gbọ́ mi torí bàbá ńlá kú bàbá tirẹ̀ nígbà ayé rẹ̀ iṣẹ́ òun lọ àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ lóko owó oògùn ojú wọn yàn ti ṣe ń dípò bá ní kó sọ wọn ìgbọ́n lẹ́rọ mọ́mọ́ rẹ́sùn oríṣiríṣi kà wọn ọgbọ́n kan dá kó má bàa sanwó wọn wá o. èmi dá bàbá yẹn ó wá rò pé dáa fún gbogbo wọn pátápátá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ọ̀rọ̀ burúkú balẹ̀ ẹ̀gbọ́n mọ̀ ń wí. à ń gbọ́ ìyá. dípò jẹ́ èkó lè tẹ̀síwájú àti kẹ́ ẹ bá sọ gbèsè yẹn níbí mo wà. ẹ má dé sọ bá a ìyá ẹ má dé sọ bá a. abó ògbọ́n ìwọ rẹ mò ń bá ewì. ìṣòwò à ń fọgbọ́n àlùmọ̀kọ̀rọ̀ yìí oògùn olóògùn òun kó jọ ó rò pé òun kó òun kógún lè jọ dé èyí ọmọ ẹ mọ̀ pé gbèsè burúkú òun jẹ́ léde torí ẹ̀rọ ogun ṣe ń rogun lọ́wọ́ náyè tirẹ̀ o. kí ẹ ti wá gbọ́ ní báyìí wọ́n yẹ kó lè tẹ̀síwájú wọ́n yẹ jẹ́ gbèsè kéèmì lè kọjá ìyá. ó yẹ kó lọ. ibi tí wọ́n pa ń gbà. àkọ́jẹ́ kò lọ olórí ọ̀dọ́ kò lọ. mo ń bí ẹ́. nítorí ewé kò ń bá tẹ̀lé kọjá ṣé bá tẹ̀lé fà á lọ́wọ́ tán. bí kò jẹ́ tẹ̀lé ire kan náà. ah èmi náà jẹ́ gbèsè. máa dé bàbá ńlá kú ìbí bàbá tirẹ̀ ẹ lèmi ìdáríjì bó ti nǹkan mọ́. yẹ́rọ. kí ṣe. yẹ́rọ. o tẹsẹ̀ bẹ gúkọ yìí. Hmm? kó o ti gbọ̀. ilé o ìṣòjò. mọ́tò mọ́tò ọ̀run. ìṣòjò fàtì. o kọ ọ̀hún rẹ̀ kàn. Hmm? tẹ́tí rẹ o. ẹ lèmi ìdáríjì rárá rárá. ó parí. ẹni bá ṣe pé e báyìí àbí kó gbẹ̀san. Hmm. bí kò dájọ́ kò bẹ láàrùn burúkú. léètọ́ àwa o. à ń pàdánù oh, àbí wọ́n pásáyé. ọkọ bá mi pọn. ọmọ bàbá jáwé jó oògùn. gbèsè ìwọ ìrẹ̀ bá ń lèrè yẹn. gbèsè ìrẹ̀ bá ń lèrè yẹn. àsan ọ̀sán tán. ṣé wàá rí i pé dèdè yín àfi kẹ́ ẹ̀ sọ gbèsè yìí. ṣé ìbọn mọ̀ pé máa tẹ̀síwájú. Ah. àìsàn gbèsè yìí ẹ yọ ọ padà ẹ ẹ lè tẹ̀síwájú lọ bí kan. Ah! ẹkún bá mi pò. ẹyin bàbá mi o. ọtọ ọtọ ọtọ. ọ̀gá má sọ rárá o. ó dàbí pé ọ̀rọ̀ mi kò yé yín ṣé ọ̀tẹ́ rí ká bá pé ká mọ wa sílé kan kò sí lọ́wọ́ wa a nì tán ṣé àsọ̀ọ̀sọ̀ tọ́re gbèsè yàn jẹ́ ẹlẹ́yìn ẹ mọ̀ ọ́n má ṣẹlẹ̀ ìyá mi ẹ̀jẹ̀ ká kọjá káàbá tí la ṣe eré lọ́jọ́ iwájú náà. ẹ ọmọdé ń darí bọ̀ àwọn owó bọ̀ kábà ń darí bọ̀. kò jẹ́ iṣẹ́ ìràbẹ́ la ṣe kárọ́mú. mo gbọ́ ọ̀rọ̀ mi kò yé yín èè yé yín rárá torí kó bá yé yín wà ẹ lè máa sọ kọ́tọ̀kọ́tọ̀ yẹn lẹ́nu. ẹ jẹ́ kí n wí ẹ kí n wí màá jẹ́ kó yé yín ṣé òbí ọmọ ń fogún ogún àfojúrí bíi owó dúkìá ń àwọn ọmọ akúrò rò pé ogún ogún ìfojúrí o ìyẹn rẹ̀ jẹ́ ìyẹn rẹ̀ ogún àìfojúrí ọlọ́run kẹrù owó orí ọlọ́run owó orí o àti kẹsàn àìsàn ẹ lè lọ́bi kankan ẹ kò sí inú èrò yìí ń tẹ̀síwájú. ẹ̀yin ọ̀dọ́ mo máa wí lẹ́sẹ̀ rẹ pé a ti gbìyànjú o àbí kẹ́wì káàdé máa ṣe lẹ́sẹ̀ yìí ká má lọ wa àrẹ bíwájú kò bá ṣe lọ ẹ̀yìn àṣẹ padà sí. pàápàá bákẹ́kọ̀ọ́ bá ṣe é ṣó. ẹ̀yìn àkàlẹ́ rí. àkàlẹ́ rí yá wa ìyá èso ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yẹ ká máa lọ jáde. èsì ìpamọ́ àgbà wá o aya kò dẹ̀ finú tọkọ rẹ̀ lèsì ìpamọ́ àgbà wá o ẹ̀ finú tọ́ra wọn lèsì ìpamọ́ àgbà wá o ọ̀dọ́ kò dẹ̀ tún finú hàn ra wọn kẹ̀ lèsì ìpamọ́ àgbà wá o. ẹ ẹ ó dà ní báyìí àpòtẹ́ orí òkè gbórí rẹ sókè ẹ wo bí wo bí lísì rẹ wo bí orí ọ̀nà àbáyọ báyìí ká máa ṣe. Ah! agbàna kìíní àwọn akólè kọjá ìkejì akólè kọjá ìkẹta ìyẹn rè wá fọbalẹ̀ pé àwọn òun náà burúkú àwọn baba ńlá kú baba wa kàn jẹ gbèsè. àwọn olórí burúkú ohun tí ìtò máa ṣe tó àwọn máa ṣàǹfààní ká máa ṣe lẹ́sẹ̀. orí burú ẹ̀sẹ̀ kò sún wọn. a ká máa ṣe a. ẹyin káà sí ń porúkọ rẹ kó pòun padà lẹbi ilé. ẹ kọjá àti pa ilẹ̀ ìbílẹ̀ ìbàdí yẹ wa. ṣé kò dáa ẹ sùn ọkọ. jẹjẹ ra àbàtì di ah. ẹni lọ. ojú àti wa. ẹni lọ. lọ́bọ̀ ara ojú àti wa ọ̀wọ́n. àmọ́lẹ́ ẹ̀sẹ̀ yìí. wọ́n fẹ́ fi wá ṣe léyà wa. Hmm? ẹni lọ rè bọ̀. tọ́ba wa pa àwọn àpárá sàbúlé lẹ́ẹ̀sẹ̀ yìí. báṣọpá ti máa rí. ìtìjú rẹ o. kábàpá ti bá bàbá àwọn àpárá sàbúlé lẹ́ẹ̀sẹ̀ yìí. ẹmí kò tí ì rí tìjú yìí tó kápá máa padà sí ẹbílẹ̀ ní orí ọ̀rọ̀ ya wa yìí ẹ mọ ń ṣẹlẹ̀ náà olóró ọ̀dọ̀. òun bí kọ́ ẹ̀ ń dá mi ló ká máa ṣe ká máa ṣe ẹ. olóró ọ̀dọ̀ ẹ wo ṣé rí rán ilé sàn mi ìyẹn dùn jóye lọ ìtìjú kò dáa tó kú kó ènìyàn kúkú wá para rẹ̀ kó kú ó sàn ju ká padà lẹ́bílẹ̀ lọ. títàn ẹ̀kọ́ wà lẹ́sìn. ká ṣe kí wa. èmi rè wíwá yín ká ṣe kí wa ẹ̀jẹ̀ ká para wa. Ah, àpèkẹ́. ẹ̀jẹ̀ ká kúkú kú. ẹ̀sẹ̀ eré mo wá mọ̀ pé o kò lọ́pọlọ rárá. pé ká para wa. ká ṣe kí wa. akápọ̀ra wa ẹ̀ sànà mọ́ kò sí bàbá àgbà ẹlẹ́sìn ẹlẹ́sìn kákọ́ ni ìpàdé ah! kíní ìwọ̀n ẹ̀kọ́ yìí má sọ fún wa yìí pé ìbá fẹ́ gbà yìí o kò ṣeé gbà o kò ṣeé gbà o iwájú kò ṣeé lọ. tó bá di jíbà ẹyin kò dẹ̀ ṣe é padà sí. ọ̀rọ̀ kíwà kíwà kíwà ọ̀rẹ́dà dúró dúró mi kò dúró kí máa ṣe jókòó síbẹ̀. ikú ṣe náà. òun rẹ̀ má bàa kú wá. òun rẹ̀ má. má gbọ́ ọlọ́ọ̀dà ń wọ ẹ̀mí kò pé ń kò kú. ìwọ rẹ̀ má kókó kú. ẹ̀mí kò pé ń kò kú. má gbọ́ má gbọ́ èmi rẹ̀ pé ká pàrà wa ṣùgbọ́n ẹ̀mí kò pé ń kò kú ikú ọ̀bẹ rẹ̀ ń kò fẹ́. ẹ̀wà ìwọ ìwọ ìwọ lẹ́rẹ̀ má kó kú. ó ti tó ó ti tó yóò bẹ̀rẹ̀ padà. lè mọ lè mọ bá kú bọ́. yóò bẹ̀rẹ̀ padà yóò bẹ̀rẹ̀ padà. n kò ṣe náà. yóò bẹ̀rẹ̀ padà ọ̀nà àbáyọ ra ń wá kọ́ọ̀nà àbáyọ rí báyìí kọ́ọ̀nà àbáyọ. ṣé iye o mọ̀ bẹ́ẹ̀. òun lè má pa mí òun lè má pa yín ra rẹ̀ nà. èmi kò kúkú ọbẹ̀ o kò kúkú ọlọ́bẹ̀ n kò kúkú mi ẹ̀kí kúkú mi ẹ̀kí kúkú mi kò kúkú rẹ̀. àpèkẹ́ ṣe bí wọn náà rè má bà wá pé ká para wa. ẹ wá wò pé. yé yé yé yé yé kí wa. ejò ejò. àlè àlè ojú ọ̀hún sá. ọ̀rọ̀ alákọ̀ọ́rí ọ̀rọ̀ alákọ̀ọ́rí ẹni má bàa kú wá ẹkù kú ọ̀bẹ ẹdùn kúkú ẹjọ ikú iṣó fẹ́ kú gan. ẹbí kò pé n kò kú n kò pé n kò kú iṣu n kò kúkú ẹjọ. o kúkú ọ̀bẹ o tún kúkú ẹjọ. mi kúkú ẹjọ o mo ṣe má kúkú ẹjọ. láì ní kan ṣe. jẹ́ kí n para mi fúnra mi jẹ́ kí n para mi fúnra mi jẹ́ kí n kú o ikú. àpìkẹ́ àpìkẹ́ wo bí wojú mi ó mọ wọn máa ṣe lẹ́sìn wọn máa ṣe lẹ́sìn rẹ pé mo ti wá rí i pé ìméjèèjì ẹ tẹ̀lé mi ẹ lọpọlọ rárá bó ti ń wò mọ. orí wa kò jọ pé. ó ti yẹ ìméjèèjì. ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò pé. ń rẹ̀ kàn ń ṣorúwó yín ṣé ikú ìyìn lẹ́sìn rẹ̀ àbí ìyìn lẹ́sìn rẹ̀ ẹ wà ń ṣòṣì ìyẹn mọ́bẹ. ó dè la ó dè la mọ́bẹ ó dè la mọ́bẹ ó. ẹkú wájú o ẹkú jókòó. ẹkú jókòó àwọn ìyá aláṣọ funfun yìí o àwọn ẹsẹ ẹlẹ́rù yìí o. ẹkú wájú o ìyá wa ẹkú jókòó o jókòó ẹkú ìrora o. ẹ ṣeun. bisẹ́ ìpa ti ń bọ̀. Ah, ẹ ṣeun. abúlé irúkúrú ń ràn lọ. ẹ rí. mbí nǹkan ìṣìnà gbẹgbẹgbẹgbẹ dákẹ́jáde gbẹdùn rẹ dákẹ́ ah, ah, ẹ máa fọ̀rọ̀ mi sọ. tirẹ pọ̀ jù. ìdákọ́bìnrin nìkan wà láàrin. jẹ́ ká gbọ́rọ̀ ṣé ká ẹ ní sùúrù ètò ìjà ẹbílẹ̀ ìrúkírú rúra ń lọ kọ́ bá jẹ́ nǹkan ìṣìnà. abúlé ìrúkírú àbí títẹ́ pẹ́ ń lọ. ẹbílẹ̀ ìrúkírú. Ah. abúlé ìrúkírú bẹ́ẹ̀ ńlá ṣe. kíde. adáyín adáyín yìí lọrùn jẹ́ kí n sọ̀rọ̀. jẹ́ kí n wíwọ́n ọlọ́rọ̀dọ̀ olórí yóò ṣe yìí gbogbo ẹ̀. pariwo panu jẹ́ kí n wíwọ́n ẹ ìyá mi ṣé àrí ìwọ̀n ẹ̀kọ́ sí i kọ́ọ̀nìyàn bá wọ̀ abúlé erukiru a máa paṣọ ẹ̀dà sákìsà wa o ìlú ẹ̀ kò dáa. Hmm. ìyá mi kéékèèké la gbá bẹ́ẹ̀ bá jábúlé irúkirú fún ẹ fi gbẹ́rù wọ ìlú irúkirú rẹ̀ ìwọ ìwọ báyìí rẹ máa jáde hmm. ẹ wọ mi ọ ọ fọwọ́ kan jáde kọ́ mọ ìwọ níbẹ̀ kọ́ mọ ìwọ kí kòrè irúkirú yìí wọ́n fi ṣe. jẹ́ǹgbọ̀rọ̀ ìyá mi bẹ́ẹ̀ ṣe rí wa ẹ̀ èmi ló lórí ọ̀dọ̀ abúlé irúkirú bàbá ṣé rí ìṣòro ipò wa lẹ́yìn ipò jù léètọ́ wa ó mà ṣe o iṣẹ́ agbègbèsẹ́ àwa náà ṣàkóso ilẹ̀ bílé wa o ọ̀rọ̀ yín yé mi bẹ́ẹ̀ ṣe wí mi ó yé mi jù bá lọ. ẹ mọ̀ pé ibi orí bá dání sí ó ra ń gbé. bí tirúkirú. ẹ ò gbọ́ ná àjòkó lè dùn dùn dùn kó nílé má relé. lé àjò. kíyàn wá kó wa. èmi yẹn ń wò yìí. ẹbúlé irúkirú òràn forí mi sọlẹ̀ sí gbẹ. ọmọ ẹgbẹ́ olè ṣógbóhùn rèé mi àgbo eléṣogbó kan rẹ̀. báwa ṣé ó tó sìn orúkọ mi. ẹ tẹ ẹgbọn náà ṣé ká pé ń mú ẹ̀kàn ó lè tẹ́gbó léye ṣùgbọ́n òun ìjáde. ọ̀nà àkọ́kọ́ ìyá fi ń mẹ́ni bá máa tẹ̀síwájú láyé yìí. Mm. àgbọ̀yé. ó rè é pé ipò yóò wà gangan ikò tẹ́ lọ́rùn ó gbọ́dọ̀ ṣúná. àmú ẹ̀bọ ni kíkọ yóò wà kíkọ bá ìṣú ẹ ní ìmọ̀ tún wá mọ ìwé bíbélì yìí mo gbé dání yìí ká mo á la ka ń rẹ̀ kàn nínú ìwé Genesis Genesis wọn ń pè. nínú ìwé yìí ìwé ìwà lọ́wọ́ yìí. ìyẹn orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogójì ìwé yìí ó ní àtúmọ̀ oríṣiríṣi o ó ń ṣerú kan hmm. àtúmọ̀ oríṣiríṣi rẹ̀ wà ìkàn yìí bí o bá dà lágbára tán yìí já àjàgà kúrò mm-hmm. ìkàn yìí yìí ipò yìí o bá wà kó bá sú ẹ yìí wá má jàgà yìí wá já junù mm-hmm. ìtumọ̀ sí pé kípò yóò wà bá sì ń tẹ́ ẹ lọ́rùn gbére wa o inú gbọ́n wèrè. kọ̀sọ̀ ó pọ̀rí. Mm-hmm. ẹ gbọ́ná ọ̀ràn mẹ́ta ọ̀rẹ́ kì í tòṣì. báwa. ẹ tanra yín. Hmm. ìyẹn ìran ìbágbègbèsẹ̀ hmm. hmm. bí báà kọ́ ìran mẹ́wàá á tòṣì. á tòṣì sọnù. òun náà ra àwọn náà ṣe kẹ́ ẹ bá mọ̀ tá a bá ti rìn kẹ́ ẹ bá mọ̀ bá ti rìn. ẹ̀gbọ́n mi náà. ẹ ń ṣe pé gbogbo èèyàn ń torí àfarawé pọ̀ lágbẹ́jà gbé èmi náà máa gbé gbèsè hmm. lẹ́sí ìwì irú gbèsè yóò máa gbé kó ètò gbé gbèsè kó bá kàn kú gìrì kó kàn kú gìrì ó tẹ́tọ̀ rẹ mo wí ẹ o hmm. ẹni lọ ló bọ̀ oró máa mú bọ̀ hmm. bó ṣe lọ ìyẹn bọ́ bá tẹ ẹ̀ bọ̀ ó léèrú sọ̀hún kó bá mọ irú gbèsè yóò máa gbé èèpà. ṣọ̀gbọ́n gélété o. ṣọ̀pọ̀n gélété. àbájọ lára wa. irú ìgbésẹ̀ ìsápá máa gbé ká ìgbègbèsẹ̀ yìí ó máa jẹ́ ká lọ ká dẹ̀ bọ̀ tòun dire. iṣan ọkùnrin pẹ̀lú mi ọ̀rọ̀ ọlọ́run kò bá ṣe irú ẹbúlé irúkirú yìí mo ti wá. ká pé irú àwọn òbí ìbírú mi kọrí jágẹ n kò lè wà bí mo ṣe wà máa ti làlùyọ tipẹ́tipẹ́ àkápẹ́ mi náà gbègbè sí ayé ìdá sẹ́yìn bá ti làlùyọ bá ti làlùyọ ají ìrere ẹ̀gbọ́n náà. Hmm, wo bí ẹni tirẹ̀ burú jù tirẹ̀ lọ ó ti ṣoríire. báwa. lẹ́tọ̀. báwa. lẹ́tọ̀. àrẹ nítorí rẹ̀ ó kò gbọ́dọ̀ dẹnikẹ́ni lẹ́bi o má dẹnikẹ́ni lẹ́bi rárá kó bá sì ń dẹnikẹ́ni lẹ́bi ó kò lè ṣoríire o. àwọn òbí rẹ ìlú yóò ti wá àti ìgbésí ayé rò ti gbé sẹ́yìn èèní ṣe níwọ̀n ọgbà o ti fàyè rẹ fún Jésù. ẹ gbọ́ o ní mo ti wá fàyè mi Jésù yìí n kò gbọdọ̀ gbọ́dọ̀ da ìlú yìí mo ti ṣẹ̀wà kí n má dá lẹ́bi. Hmm. àwọn òbí ìbí mi kí n má dá wọn lẹ́bi. má dá wọn lẹ́bi mọ́. ayé mo ti wá gbé sẹ́yìn sẹ́yìn yìí kò dáa kí n má tún sọ nínú yẹn mọ́. ìwọ gangan rè ó ní déédéé ojúṣe lọ́wọ́ iye ayé fi làlùyọ. èmi gangan hmm. rè ní déédéé ojúṣe iyì mo lè lò láti ńlá ló yọ. ọ̀rọ̀ yẹn yí ẹ. òun ra ìwé yìí o. òun ra wí. bàbá sórí níbo ti wá gba jésù bọ̀ yìí tó ti gbà lólúwa tolùgbàlà rẹ̀ hmm. sórí nínú ìwé bí ìwé ìwé yangbe ìwé mímọ́ yìí nínú ìwé joshua hmm. orí kìíní ẹsẹ̀ kẹjọ yí ìwé òfin kò gbọdọ̀ kúrò lẹ́nu rẹ̀ lọ́sàn-án hmm. lóru ikú má ṣàṣàyàn nínú rẹ̀ ní gbogbo ìgbà. lọ́sàn àti lóru. báwa yìí ni dẹ̀yìn ẹ̀ á hmm. dára ẹ̀ á dára mi ó ti yé mi jù bẹ́ẹ̀ ṣe wí ẹ̀mí àgbọ́ máa ṣe Jésù ṣe máa ṣe. ó ṣe lè lálùyọ rí yẹn. máa lálùyọ n kò tún dẹ́nikẹ́ni lẹ́bi mọ́. ẹ ó dáa èmi ní ìbéèrè méjì má bíyín o ìbéèrè àkọ́kọ́ ẹ báyìí sẹ́ẹ̀ ṣe wá dọ́ọ̀lọ́lá iye ṣe dọ́lọ́rọ̀ iye kẹrù bọ̀ báyìí àbókò ojú rẹ ni. àbí ah! abẹ yìí dédé wọn rè ń dán. nítorí ẹni bá jáde láti inú ẹgbọ́lé ṣogbóhùn wọn máa kọ́kọ́ máa rore bó ṣe máa dọlọ́lá. ṣẹ́yìn náà dẹ̀ mọ ẹgbọ́lé yìí mo ti wá. Hmm. Ah, ìwọ ìpó ògbà jésù ìwọ ìpó ògbà jésù ìyàtọ̀ náà sà. nnáyé hmm, rẹ. nnáyé rẹ lè jẹ́ lígbà yẹn náà pé mo gba jésù náà o iṣẹ́ òṣì bá mi pọ̀. Hmm. arábìnrin ṣe tó àjíǹ rere mo ti ń wí yín o èmi ń kò jẹ́ṣó tó sì ní. jésù tó sì lọ́wọ́ alẹ́ tí dédé ẹ̀kọ́ ìyá akọ́ lọ́sẹ̀ yìí kọjá bóyá òkò gbàgbé. Hmm. mo rántí dáadáa o ìbéèrè kan rèé mo kọ́kọ́ béèrè hmm. kẹ́yìn tó bẹ̀rẹ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ èmi báyìí sí mo ṣe lè dọlọ́lá ẹ wá sọ ọ̀rọ̀ ẹ̀kùn ẹ̀yìn àtijọ́ yìí mo ti gba Jésù lólúwa àtolùgbàlà mi o nẹ́ mi o àti gbanẹ̀ mo ti dọlọ́lá èmi. E ọlá ìfarahàn èmi mo fẹ́ dọlọ́lá ìyẹn rẹ wá bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ríṣìṣẹ́ ń tẹ̀lé o lákọ̀ọ́kọ́ ẹ̀yìn ìrere Jésù yìí o ìrere Jésù yìí mm-hmm. ẹ̀yìn kápẹ́ bí ọ̀nà méjì ń ròǹgbà ṣiṣẹ́ mm-hmm. ọ̀nà kìíní ẹni Jésù jẹ́ ó gbà yín ó gbà yín ó gbà yín káàpẹ́ èèyàn rẹ̀ máa fún mi lálàáfíà àti ìdánilójú ọ̀run rere yìí mò ń lọ. ó gbà yẹn. kí n bá ti gba jésù hmm. sí láyé mi. ẹ tún wá wí lọ́nà kejì títẹ̀lé àgbékalẹ̀ ìlànà jésù ìyẹn rẹ pé ibi mo bá ti fàlùyọ o bó jẹ́ ọ̀nà àtidọ́lọ́là yìí wa o bó jẹ́ lórí ìgbéyàwó hmm. bó jẹ́ lérí iṣẹ́ mi o hmm. bó jẹ́ lérí dédé ọ̀nà iye èèyàn bá ti ń fàlùyọ kó bá ti lè máa tẹ̀lé àgbékalẹ̀ ìlànà yìí Jésù yóò lálẹ́ hmm. èyí àlùyọ mi ṣò máa jáde ti parí. báwa ìgbà náà rẹ mo wá bí èmi èmi ìwà fẹ́ dọ̀lọ́ láì báyìí sí mo ṣe máa gbé gbèsè náà àwọn rẹ̀ wí mi hàn ìpasẹ̀ ìfìfúnni kí n má ṣe ìfìfúnni inú iṣẹ́ olúwa kí n má dá ìdá mẹ́wàá mi déédéé ọ̀rẹ́ mi. kó o má fi fún nìyàn. kí n tún má fi fún nìyàn iṣẹ́ ọlọ́run kí n má ṣe agbátẹrù rẹ̀ kí n má lọ́wọ́nú rẹ̀ kí n má ṣe agbátẹrù dèdè iṣẹ́ ọlọ́run ẹ̀yìn àti lọ́rọ̀ mi o ìgbà náà rẹ wá ka Lúùkù orí kẹfà orí kẹfà ẹsẹ̀ ìsíná o ẹsẹ̀ yẹn o mo rántí o máa rántí o. ẹsẹ̀ kejìdínlógójì. bá a wà ìyàn pé ká máa fún ká má fi fún ni ká má fi fún ni ká hmm. má fi fún wa padà o. òṣùwọ̀n hmm. kíkún. òṣùwọ̀n kíkún. àkùnwọ́ sílẹ̀. ìyá tún kì mọ́lẹ̀ ìyá kì ìyá kì. akì akì atamipọ̀. àá má mi kọ́ hmm. báyìí. dédé yẹn rẹ mo ti kọ́ kó tó dijọ́ kan káwọn àgbà àti dédé ẹbúlé kò wọ́n bá lé àwọn ajíhìn rere lé wọn ṣán lé wọn dànù wọn wọn kúrò ní ẹnu ọ̀nà ẹ̀bùlé irúkirú ṣùgbọ́n wọn ti kọ́ mi ìyẹn dúró dìgbí hmm. wa hmm. ẹ mi ṣé dédé ọ̀nà yẹn gbà ẹ kò pàdé àwọn kankan lọ́nà rárá. báńjọ̀nù báńjọ̀nù. ẹ bí e, oníbòde. bẹ́ẹ̀ bọ́ra bẹ́ẹ̀ bọ́ra. jíjáde yìí mo jáde abúlé. Hmm. ṣé mọ̀ pé eléyè máa lọ mo ti lọ́rọ̀ ọlọ́run nínú hmm. ọ̀rọ̀ ọlọ́run ti jinlẹ̀ inú mi dáadáa abayi hmm. mo kọ́kọ́ yọ sí kẹ̀ ìyẹn yóò wọn abá àbẹ̀rù hmm? kí wúrẹ̀ kan yọ sí mi. ìwé mi èsì rẹ nínú ìwé Timothy ó ràn wá o nítorí ọlọ́run kò fún mi lẹ́mí ìbẹ̀rù bí kò ṣe tagbára tí ìfẹ́ atọ́kàn iye kóró mò ń wí ẹ nítorí náà ó lè dì mí lọ́wọ́ ọ̀nà ayọ̀ mi ibi oríire mi ọ̀nà àlùyọ mi mo wá paláṣẹ lẹ́ẹ̀ni lórúkọ Jésù mo paláṣẹ parẹ́. o ṣé olúwa o ṣeun olúwa. ẹ̀yin ẹ̀rí bẹ́ẹ̀ abẹ́rù. mo wò báyìí èso rẹ̀ kan bẹ ẹ̀mí lásán wà ẹ̀mí ẹ̀rù mo tún rìn báyìí ìwé àìsàyà orí àádọ́ta ẹsẹ̀ kẹsàn-án pé kíyèsí olúwa jehova ti ràn mí lọ́wọ́ ẹsẹ̀ nínú ẹ̀ ìtóbà láti dá mi lẹ́bi mọ́ ìjọ níyẹn ìjọ máa dògbò bí ẹ̀wù kí kòkòrò ajẹnu ìjọ máa jẹ́rùn ìwé mi ìdálẹ́bi ìpè ń kò ní rọ̀nà lọ ìpè ń kò ní débi ayọ̀ mi ìpè ń kò ní ìsoríire mo pa láṣẹ ẹ iná ẹ̀mí mímọ́ ò ṣe kó sọ̀kalẹ̀ jọ̀run torí kí wà jésù kò dá mi lẹ́bi èmi náà kò dára mi lẹ́bi ó yá ọjọ́ parun. ó yá jọ nù jọ nù jọ nù. gẹ̀rẹ̀ ìmọ̀ tó máa yí báyìí ó ìkànnì bá tún yọ tó ń tẹ́rù lórí. ìwọ rẹ̀ fẹ́ bẹ̀ṣẹ̀ babawo làárọ̀ ọmọ ó tó bá àyànfẹ́ ọlọ́run rẹ̀ mi o èsẹ̀ ní tó bá láti kàún rẹ̀ kàn sọ́run mi ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ń rè wí mú dẹ̀ mọ́ bà ìwọ ẹ̀mí ẹ̀san ó gbọ́ná ó lè dá mi dúró lọ́nà ayọ̀ mi lọ́nà tẹ̀síwájú lọ́nà àti ṣoríire nítorí náà mo pa láṣẹ wa o kò dá lábàá ṣe kó wọlé lórúkọ Jésù wọlé. wọ́n bá sí kò bá ìyẹn èmi náà máa wí dèdè wa ìwà ìyá bá ń fùlẹ̀ sẹ́yìn ẹ ká ṣọ́ o ká má la jẹ gbèsè burúkú lẹ̀. dán wọn mọ wa. kò ṣe ìyá mi lè mọ wá jàjàyọ kí mo kúrò lédèdè abayì lè máa yíyan ká kí kì í jẹ́ kéèyàn tẹ̀síwájú hmm. káyìn náà bá rí mi ẹ̀ rí i pé ọ̀rọ̀ ẹ̀rí wà láàyè mi. ó tẹ ẹ̀ hàn. orin mo ṣe máa rọ yín léèní kẹ́ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kẹ́ máa pé jésù mo gbà ẹ̀sìn náyè mi o ẹ̀ṣẹ̀ mo kọ̀ ẹ́ o èṣù mo kọ̀ ẹ́ o jésù wá jọba náyè mi o. ẹ tọ́wọ́ rere rẹ olúwa. ìyá wa hmm, ẹ jẹ́ ká gbé báyìí. lẹ́ẹ̀sẹ̀yìn ẹ máa wí tẹ̀lé mi. jésù olúwa. jésù olúwa. mo jẹ́wọ́ rẹ. mo jẹ́wọ́ rẹ o. lólúwa mi lóòlùwà mi. àtolùgbàlà mi. ohun tó lùgbàlà mi. ọgbẹ́ ká má bọ̀ wá o. ọgbẹ́ ká má bọ̀ wá o. ẹ̀yin náà lè kẹ́ ṣáájú o. ẹ̀yin náà lè kẹ́ ṣáwájú. ọgbẹ́ ká má bọ̀ wá o. àríre làbọ̀ ọjà o. wọ́n pé ká má bọ̀ wá o. ìrà padà dé ìrà padà dé o ìrà padà dé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ti tàn ìrà padà dé o ìrà padà dé o ìrà padà dé ìrà padà dé o ìrà padà dé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ti tàn ìrà padà dé o. mi ìrà ti dé ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ ìlú wa ìlú kiri ọlọ́run ti bá wa ṣe ó ti dìlú ìrà padà. na ẹ̀yẹ ká máa fò sókè ká máa fọpẹ́ fọlúwa ọpẹ́lọpẹ́ Elédùmarè tó yórúkọ burúkú kúrò lẹ́bílẹ̀ wa ó wá forúkọ tuntun pè wá ìràpadà ti dé ìràpadà dé o ìràpadà dé ìràpadà dé o ìràpadà dé lẹ́yìn òkùnkùn ti tàn ìràpadà dé o ìràpadà dé o. ayédàdé ooo látúndù wọ́n rẹ̀ akọ̀dẹ̀ lòkúta fínrẹ́ gàrí mọ́lẹ́bí lè yìí lẹ́mọ̀ akọ̀lòkúta mọ́ arínwọ́dì rínrin arínfẹ́ kú lápọn mi kọ̀dẹ̀ kọ̀dẹ̀ rìn lápọn mi mọ́lẹ́bí lè yìí ọlọ́run máa jẹ ohun ooo nábí lè yìí náà. Thank you. ṣẹlẹ̀ káàkiri. dọjọ́ ìyún ká wá pẹ̀lú ẹ̀mí ìmoore ká wá fi yan ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ìyí gbogbo di burúkú ìyẹ́bulẹ̀ wa ká ká wá fẹ̀mí ìmoore wọn o ọlọ́run ìbáàánú yí orúkọ olúwa kúrò nù ẹbílẹ̀ irúkirú kò yí sí ẹbúlẹ̀ ìràpadà kàáfẹ́ mi rẹ ìmọ̀rẹ́ wọn mo rí rẹ mi tó mi rẹ. àti ẹyin àgbẹ̀kọ́ mi. ẹ láwọn inú bẹ̀m̀bẹ̀. inú bẹ̀m̀bẹ̀. mo ṣe o ṣé mo bí ẹyin láàrin karè wọ́ọ̀dọ̀. ẹ ẹ sì rí rẹ̀ mọ̀lẹ́bí lè wá yìí. Ah, àmì àṣẹ o àdúpẹ́lẹ́ ọlọ́run tó láti lárìkà ènìyàn àti lárìkà ẹranko dédé ọlọ́run ti gbà kúrò lẹ́bí ilé wa látọ̀dù léèrè pẹ̀kù mi náà. ẹ láwọ lẹ́sẹ̀. Ah, dídí yorùbá máa fi kanra olójú wo òkò. látọ̀dù látọ̀dù látọ̀dù ìyá wa ibi rẹ wà hmm. ara wọn náà títí wá sílé wa wá ní báyìí. èké. Okay gbẹ̀kẹ̀ yìí dé aṣọ òfófó rẹ kẹ̀ égbègbà ibi ọ̀pẹ nìkan rò mọ́. ìyá ọwọ́ ó dẹ̀ rí bá o ètò ṣe rí. wọ́n pè dédé ìwà sí jésù tó sì tó ń tọ́kẹ́ rẹ̀ tí ń bọ́ wa ìwà túnú kan lára mi rè yẹn o. ìyá ọwọ́ ẹ̀ rí bá o ohun ojú mi kò dẹ̀ tó ń kò dẹ̀ sọ mọ́. ó dà náà tá a rí gbọ́. àti ẹ̀fọ́ wí orílẹ̀-èdè ń bá jẹ́ tẹ̀rùn ara a kò dẹ̀ gbọ́dọ̀ gbà láàyè mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ti dà tó bí nínú jésù. àyà èmi náà mọ̀ bá a ah, yà wá ó bá wá ẹ ṣe ìyá wa ọjọ́ yìí a máa ṣe yìnbó hmm. ọ wí mi pé iṣẹ́ ọ̀ máa pe ẹnìkan wà láti gbòòrò ìyájọ́ máa jọ yín bàbá lókè. Ah, ah, ìyẹn ilé ìtọ́. báwa ò yá wa ìràpadà ti dé sílùú wa yìí. ìràpadà délé ìtọ́. ìràpadà ayé ti báwa nígbà kan ààyè dojúrú bẹ́ẹ̀ sẹ́yìn ayé dáadé àwa ìyá wa ayé dáadé èmi gba Jésù mo rí gbà láyé o. àlàyélujà èmi máa yege. àgbà Jésù a ti rí gbà láyé o. àlàyélujà èmi máa yege. àgbà ní ìgbàlà àlàyélujà o. àlàyélujà èmi máa yege. mú ni mọ́ríà o. Jésù tó sìn ló mú wá mọ́lùbàlà o. Ènìyàn rẹ̀ mú ni mọ́ríà. Orí Jésù tó sìn tòun tọkọ rẹ̀. Orí ìdá ni. wá láti ìlú ìlógún ti là bàbá mi náà rè bàbá mi náà rè bàbá mi náà rè apariwo sọ ní jàre bàbá mi náà rè bàbá mi ìdòwú adébáṣá. orin yà máa kọ́kọ́ kọ gbogbo àràjọ máa kọ́ àtọ́ pọlọ́ọ̀tì ńkọ́ ẹ máa sì me, mímì èèjò lọ nínú dédé de, o. ìràpadà dé o ìràpadà dé ìràpadà dé o ìràpadà dé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ti tàn ìràpadà dé o ìràpadà dé ìràpadà dé ìràpadà dé o ìràpadà dé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ti tàn ìràpadà dé o. mi ìràpadà ti dé ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ ìlú wa ìrúkìrú ọlọ́run ti bá wa ṣe ó ti dìlú ìràpadà gbogbo wa lẹ́ẹ̀bùlé ẹ jẹ́ ká máa fò sókè ká máa fọpẹ́ f'Olúwa ọpẹ́lọpẹ́ Elédùmarè tó yórúkọ burúkú kúrò lẹ́bílé wa ó wá forúkọ tuntun pè wá ìràpadà ti dé ìràpadà dé o ìràpadà dé ìràpadà dé o. gbọ́ tíṣẹ̀. ṣé ẹ mọ̀ pé ẹ sì rọ́nà. orí ẹ̀ kú ó. ẹgbẹ́ ilé. ilẹ̀ bàbá ti ṣẹ̀.